Exercise 1, columns 3 and 2. Ṣé titun ni? Ṣó tuntun? Ṣé títóbi ni? Ṣó tóbi? Ṣé gbígbó ni? Ṣó gbó? Ṣé wíwọ́n ni? Ṣé wọ́n? ṣé dínwó ni ṣé dínwó ṣé gbígbó ni ṣógbó ṣé titun ni ṣó tuntun ṣé wíwọ́n ni ṣó wọ́n ni. So sódínwó. exercise one columns one and four. mo gbàwé kan mo gba ìwé kan tuntun ṣé èyí tó tuntun ni ṣé èyí tó tuntun ni. tóbi ṣé èyí tó tóbi ni ṣé èyí tó tóbi ni gbó ṣé èyí tó gbó ni ṣé èyí tó gbó ni wọ́n ṣé èyí tó wọ́n ni. Wọ́n, séyìí tó wọ́n ni dínwó séyìí tó dínwó ni séyìí tó dín.